أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tá ń gbìyànjú tá ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó ṣe wá ní ẹrúsìn rẹ̀ tòótọ́ ẹni tí yóò gbẹ̀sìn yìí tí yóò sì lè máa lò ó ọlọ́run má jẹ́ kí ṣáìtọ́n kó gbá wa mú ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ní fq class ibi tá a ti máa ń yanjú àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fẹ́kì bó o láṣẹ gbàgbọ́ yé àwọn ìjọsìn tó wà nínú ẹ̀sìn wa àtàwọn nǹkan míì náà ti fq tún kó sínú ibi tá a dé gangan ọ̀rọ̀ sọ̀lá àtúlìjà náà zà ni tá a máa ń kí sókùlà. So ṣùgbọ́n wa ń dọ́gbọ́n yà kí díẹ̀díẹ̀ nígbà tó já sí pé àwọn wa yàtọ̀ sí ìrun kíkí sókù la wọ́n tó dọ́gbọ́n sọ àwọn nǹkan míì nípa òkú adẹ̀rí pé kádọ́gbọ́n tìbọ̀ yóò bá láàka ìmú pọ̀ ìyẹn ló já máa sọ àwọn àlàyé díẹ̀ tó kù bá kú ìdájọ́ wo lọ́rọ̀ mọ́ bó o wẹ̀ bó o sin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abala tá a dé tá a ní náà láàsọ last tá a fi bọ́ síbi ọ̀rọ̀ sọ̀látùl jànáza bó o láṣẹ kírun sí òkú la òun náà ni tẹkifínú almajid tẹkifínú almajid báwo láṣẹ faṣọ sí òkú la ìyẹn ní ṣe pẹ̀lú shrouding of the deceased ẹni tó bá kú bó o láṣẹ faṣọ sí la àti ìyanjú ẹ̀ lọ ní ẹpisódù tá a ṣe kan which is which was episode one seventy four tòní yìí ni part asolat part one seventy five òun ni tòní yìí kọ́lọ́n kó táwọn àwa sọ́nà ẹ̀yẹn rúfin ọlọ́run a ti ṣàlàyé pé tí mùsùlùmí bá kú lẹ́yìn ipa àwẹ̀ a tún gbọ́dọ̀ fi aṣọ ró a gbọ́dọ̀ faṣọ pánlé a dẹ̀ jẹ́ kó yé pé aṣọ yìí nínú tí wọ́n yọ nínú tó kù fílẹ̀ òun ni ìyẹn la ṣe sọ nǹkan mẹ́ta tó pàtàkì tó jẹ́ pé tó kù bá kú ká tó láàmà pín ogún ẹ̀ a gbọ́dọ̀ yanjú nǹkan mẹ́ta wọn alákọ̀ọ́kọ́ la pè ní alkafan aṣọ tí wọ́n ó fi sin òkú ẹlẹ́ẹ̀kejì gbèsè eléyìí tí òkú jẹ àkọ́yọnu dúkìá tó fi ilẹ̀ ìkẹta ni wàsíyà àsọọ́lẹ̀ tó sọ àti mẹ́tẹ̀ẹ̀ta ní ọ̀sẹ̀ tó kọjá jama tó bá wá rí bẹ́ẹ̀ aṣọ tí a fi sin òkú yìí tá a bá ti rẹ́ni tí ó fi ilẹ̀ bóyá nínú àwọn ìyàwó òkú àrọ́kọ òkú tí ó fi ilẹ̀ àrọ́mọ òkú tí ó fi ilẹ̀ àríjàmá mọ́sálásí tí ó fi ilẹ̀ ààrẹ bí ara tí ó fi ilẹ̀ ààrí àna tí ó fi ilẹ̀ kò ní í ṣe pẹ̀lú wàhálà tó tó bá wọn o tẹ́ bá rí atm òkú iye owó tẹ́ ìrà owó títẹ́ lọ́ọ́ gbà kódà owó ọ̀kadà àbówó mọ́tò tẹ́ wọ̀ lọ ẹ̀yọ gbogbo ẹ̀ nínú tó kù fi ilẹ̀ ká má bàa fi àsìkò tí ó pọ̀ sí òfò. ìjàmọ́ tó bá wá rí bẹ́ẹ̀ òkú yìí ní tó kù lẹ́yìn ìgbà bá ti fi aṣọ sí la ká kírun sí la ni ṣùgbọ́n àwọn àáfàá sáré tó máa wọn iṣu kọ̀ọ̀kan wá ẹ̀jẹ̀ asáré tó wò wọ́n ní sẹ́ẹ̀ kí ni ìdájọ́ tàkàlífù lèmọ́ràtì obìnrin mùsùlùmí tọ́já sí wípé òun tiẹ̀ ó ti married almuzawaja tó jẹ́ pé obìnrin yìí rè obìnrin tó jẹ́ pé ó ti wọlé ọkọ ni so ti yẹ tó bá kú mbo láti mọ aṣọ tá a fi sin a rí nínú àwọn onímọ̀ tó sọ wípé takalifu káfánìhà wàsá ìrì mọ̀ọ́nì tẹ̀jì ìzì ha wọ́n ní pé kí ni o yulzamu zawjuha wọ́n ní sẹ́yìn rí obìnrin tó bá kú aṣọ tá a fi sin òun mọ́tò tá ìgbé lọ tẹ́ àti gbogbo ń tọ́jọ mọ́ ń tá a fi ṣètò bá a fi sin obìnrin o wọ́n lọ́rùn ọkọ náà ló tó o abẹ́lọ́n àwa tá a jẹ́ ọkọ ìyàwó ọlọ́mọ àbọ̀ aláṣìírí ìyẹn la ṣe máa ń sọ fáwọn obìnrin náà kán gbìyànjú kán máa tẹ̀ láṣẹ ọlọ́run lára àwọn ọkọ wọn ẹ rí i bá tún kú ní ìsìn dúkìá tóun náà fi ilẹ̀ ọkọ ní tí ó jẹ ń bẹ̀ ṣùgbọ́n yẹn gan kọ́ ni issue bí ó ṣe jẹ́ ojúṣe ọkọ tó bá jẹ́ responsible husband la ṣe ń rọ gbogbo ẹ̀yin ọmọ ìyá wa lọ́kùnrin ẹ bẹ̀rù ọlọ́run fa wàhálà tẹ kó láwọn ìyàwó lọ́rùn ó sì tóbìnrin mi dìdàkudà gbogbo wọn náà ti tú ta sórí íńtánẹ́ẹ̀tì báyìí ẹ̀yin advert ni ṣe ń fi jáàbù polówó náà ń fi igbá àyà wọn polówó náà ń fi kébé sùpà polówó inú èṣù wa ń dùn obìnrin mi ìdẹ̀rẹ̀ kìí ṣe kọ́kọ́ rẹ̀ wà rẹ̀sponsibu òun lọ́ bẹ́sùn fi síbi jẹun ọlọ́mọdé sùn ọ̀rá yè ní ẹbí wa ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọkọ ìyàwó tẹ́ ẹ wà rẹ̀sponsibu tẹ́ ẹ ju wàhálà alẹ́ sọ̀rún ìyàwó yín à ẹ̀ ṣe èèyàn rẹ̀ o ùlàíkà láìsàbí kìyà ẹ̀ ṣẹ́ni re àṣẹ́ni re lọ́kùnrin nígbà tíyàwó ẹ̀ wà lójú ayé òun ni ó máa ṣètò ìnáwó ìyàwó tó wá kú àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n ní ọkọ ìyàwó yìí náà òun ni ó ṣètò tí wọ́n ó fi sin ìyàwó rẹ̀ mo rò pé yàbí òye ṣùgbọ́n ara àwọn onímọ̀ wọn ní rárá o wọ́n ní jọba ti kú sótìyébà kìí ṣe dandan fọ́kọ tọ́kọ bá ṣe kò sí tó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n yẹn lọ dáa jù fọ́kùnrin tó wà responsible ìyàwó rẹ tó bímọ fún ọ ìgbọ̀kọ́ má bímọ fún ọ tó ń rí òhò rẹ̀ láyé ọwọ́ àkú ọ̀wà ṣètò bí wọ́n ṣe gbé inú sáré ṣùgbọ́n lè ṣẹlẹ̀ kọ́kọ́ ìyàwó jólósì àbí kéètì ẹ̀sọ́ lòsì ṣùgbọ́n àsìkò tìyàwó kú nẹ́tíwọ́ọ̀kì dàrú kò sówó lọ́wọ́ ẹ̀ kò lówó lákàntì gan so kò sí ní tó burú o àwọn àáfàá láàlẹ yọ mìíràsì máa lè ha íńtàràkátì máa lá sóye wọn ní tóbi yẹn náà bá fi dúkìá lẹ wọn ní láyé zamuza òjò àkèésí dandan kọjá pé ọkọ ni ó tọ́ máa ṣẹ̀ṣẹ̀ tó bí wọn ó ṣe sin wọn láàlẹ mú mìíràsì máa lè hà nínú ojú owó obìnrin yẹn gangan wọn ní ká mú níbẹ̀ sotiye ní ìsìn ìyẹn tó jẹ́